tí nǹkan ń ṣe sọ fún yín páwọn ti wà òkè ẹ̀mí lè dé ìjókòó síbi ẹ̀ ń sọ pé wọ́n wà òkè. I'm sorry àsìkò títò. ó sọ ẹ́ Mr. Charity ọ̀fọ̀ owó lọ́tún ọ̀fọ̀ owó lọ́sẹ̀ yìí ṣe gbogbo ẹ̀ yàlá yóò lò yàlá yóò lò wọ́n wù ẹ́ láwòsàn kó dẹ̀ ń wọra ẹ̀ láwòrán ẹ̀ nù. ṣé òun lérò pé kàlọ́rí girama kí dùgbẹ̀dùgbẹ̀ tó ń fì lókè yìí ó wá bí wọ́ sí kó wá bí wọ̀ sí i. ṣàmì máa bọ́ sí mi lọ́wọ́. lágbára ló. contract máa gé tèmi. dáadáa. kókó nǹkan tí mo fi ṣe nìyẹn o. sọ. you are not talking. see you sir. shut leave your office right now. i am five weeks pregnant. pé èyí tí wọ́n ń ṣe lọ́rùn ẹnìkan ò gbọ́dọ̀ ṣe lọ́ba béèyàn bá ṣe lọ́ba pàpà yàn ó lè fa àkúfà láàrin ẹbí yín pàápàá. òkúta ẹṣin ẹsẹ̀ ti yọ síta ara ti sọ pàjá ẹ̀. olùkọ́sọ̀ ń bínú lọ́wọ́ wá kú mọ́rí tí ń lọ rẹ̀ ya gbòòrò ẹ̀ mọ̀ fọ́bàkóso tó wọlé lè fa gbòòrò jáde. mi ò rẹ́ ní idán òun kù bí ojú. ó ń jẹ́ bí idán òun kù bí ojú. ó ń jẹ́ bí idán òun sán bí àrá. ó ń jẹ́ bí idán òun sán bí àrá. ó ń jẹ́ bí idán òun là bí oòrùn. ó ń jẹ́ bí idán òun là bí oòrùn. jẹ́ bí idán jẹ́ bí idán jẹ́ bí idán. àwọn kan wà tí wọ́n ń pidán wò nínú ayé. wá ní àwọn kan wà tí wọ́n lè sọ gidi mọ́tò. a ní àwọn kan wà tí wọ́n lè sọ pẹ́ni tó ti rí kó má rí mọ́. àmọ́ ọlọ́run ọba ò lóhun nìkan ṣoṣo ló lágbára ló lágbára ò lórí ẹ̀mí olúkálùkù òun ló lè ní kẹ́ni tó ti kú ṣe. ó jẹ́ bí idán òun kù bí ojú. ó jẹ́ bí idán òun kù bí ojú. ó jẹ́ bí idán òun sán bí àrá. ó jẹ́ bí idán òun sán bí àrá. ó jẹ́ bí idán òun là bí ó jẹ́ bí idán òun là bí jẹ́ bí idán jẹ́ bí idán jẹ́ bí idán. ajẹ́ jẹ́ bí idán ó kù bí ojú. ó jẹ́ bí idán ó sán bí àrá. ó jẹ́ bí idán ó sán bí àrá. àwọn òrìṣà yá ṣàṣìṣe àwọn ọ̀run wọn la yá ṣàṣìṣe ẹ wo ohun tó lè pariwo nǹkan tó wà nílẹ̀ ní pé gbogbo nǹkan tí mo gbé wá pátá èmi ni màálù ni èmi ni ajá ni èmi lẹ́ran ẹlẹ́dẹ̀ ni àti epo àtàwọn owó tí mo gbé fún yín hmm? gbogbo ẹ̀kọ́ rátá ẹ máa ṣètò ẹ̀ ẹ̀ ní gba kọ́bọ̀ lọ́wọ́ mi ẹ máa gbé fún mi ó dẹ̀ gbọ́dọ̀ jẹ́ ẹ wo tí n fi lè padà wá ẹ máa gbé àṣẹ gbọ́ alàgbà alàtúmí ìsẹ́ni alàgbà. àbò lórí burúkú ẹ má gbà. alàgbà àdínú jáwọ́ gbọ́n mi dá. ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o àrídùnnú lọ́lọ́run máa ṣe àwọn ọmọ yín o ẹnì ríru tèmi ẹ jọ o ẹ ṣé mo dúpẹ́ ẹ jọ ẹjọ kò sí ohun tẹ́ fún mi tí mi ò ní gbà kò sí ohun tẹ́ fún mi tẹ́mi ò ní gbà o ẹjọ tó rọ lọ́hùn ìyá mi ẹ ṣe a máa ju yín ṣe ìbàjẹ́ ò ní dé báyìí ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe o ẹjọ o bọ́dá mi àǹfà. ẹjọ tó rọ lọ́hùn ẹni tọ́lọ́run bá bùkún ẹjọ ẹbùn mi o ẹjọ ẹjọ ẹ ṣàánú mi o kò sí nǹkan tẹ́ mi o bẹ́ẹ̀ bá fún mi lóògùn máa tà ọlọ́run bẹ́ẹ̀ bá fún mi ní bisikíìtì bàjẹ́ kò sí kọ́tẹ́ẹ̀lì fún mi òpẹlẹ yẹ ń kọ́ ẹ alájẹ pẹ̀lẹ́ alájẹ pẹ̀lẹ́ alájẹ pẹ̀lẹ́ ẹjọ tí kò yọ kankan ni ẹ ṣe gan o ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe o ẹ ṣe o olùbàyẹ fún yín o ẹjọ mo dúpẹ́ o ẹ ṣe gan o ntẹ bá ní ẹ fún wa o ẹjọ sísá ẹ jẹ́ fún wa ní nǹkan. ṣé o mọ̀ pé mo mọ ojú yìí tó o bá bá mọ̀nàmọ̀nà dé iwájú mi wàá kábùkù. tẹ́yìn náà bá jáwọ́ nínú iṣẹ́ òṣì tẹ́ bá jáwọ́ nínú gbogbo rádàrádà tẹ́ tẹ́ ń ṣe yìí máa já yín sí òun táwọn èèyàn àríkọ́lọ̀ bra yìí àbórí yín bàjẹ́ ni. orí yín bàjẹ́ dànù wò bó ṣe rí bí ìgbé ọmọ tuntun ò lè dá fún ẹ ó dàbí ìkòkò ooru wèrè orí ẹ bàjẹ́ mélòó sọ bẹ́ẹ̀ ìwọ bá jáwọ́ nínú ìwà òṣì tó ń wù máa yẹ̀yẹ́ máa yẹ̀yẹ́ ń bí òṣì èrè orí ẹ bàjẹ́ ó tiẹ̀ láyà ó tún bá mi sọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n ọlọ́run tó náà bá bùkún kó bùkún ajá yìí. láti ìgbà wo àbọ̀rọ̀ rúwo lélẹ́yìn sọ yìí àtàárọ̀ làwa ti wà ń bíbá yìí náà. má gbé yẹn wa kò lè ṣẹlẹ̀ ń bíbá yìí mọ́tò tó bá wọ bíbá yìí típà tó bá gbé granite wọ bíbá yìí a máa gbowó lọ́wọ́ ẹ̀ mo la gbó tí ò ṣòro kékeré a máa gbowó lọ́wọ́ ẹ̀sẹ̀ ah, kí ló wá ń bá mi sọ. àwa máa gba nǹkan lọ́wọ́ ẹsẹ̀ tí mọ́tò kọ́kọ́ bá wọ bí a máa gba nǹkan lára ẹ̀ mi ò tí ì rí mọ́ máa gbé yẹn wá kí lélẹ́ ń bá mi sọ yìí adélé ló ń jàre ó ní pé ṣé èmi wá níwà yìí wá pa yìí àní gbowó lọ́wọ́ ta. Jasper jẹ́ kó mọ̀ bàbá yàtọ̀ sáwọn onídọ́ọ̀tì àjọ sáwọn ọmọ tó máa ń dúró sẹ́gbẹ̀ẹ́ gọ́ta tó máa fi máa gba tọ́rọ́kọ̀ bàwọ́ oṣù onídò. ẹni ọlọ́run bá ràn lọ́wọ́ kó ràn mí lọ́wọ́ o kò sí ń tẹ́ fún mi tí ò wúlò fún mi ẹ jọ kò sí nǹkan tẹ́ ẹ fún mi tí mi ò ní gbà bó jẹ́ bàtà bó jẹ́ fóònù ẹ lè fún mi láìfóònù ẹ fún mi láìfóònù máa ta kò sí tẹ́ ẹ fún mi tí ò wúlò ẹjọ́ o ẹran mi lọ́wọ́ ẹjọ́ tí wọ́n lọ. guys bọ̀bọ̀ tó ń lọ yẹn oníbàárà tó ń lọ yẹn ó lówó lọ́wọ́ gan ó lówó lọ́wọ́. ṣé àwọn tó ń tajà tó ṣí ṣọ́ọ̀bù tó ń tajà lójoojúmọ́ wọn lówó tó ṣé ló dàbí pé wọ́n ń dájọ́ ojoojúmọ́ sí lọ́wọ́ ni in fact owó tí bọ́bọ́ yẹn ni ẹ lè expect pé o máa ní owó yẹn lọ́wọ́. Tracy Tracy oríyọ́ lè rí fọ́k up why you do that kind thing ṣáwá àjò ní dọ́ọ̀tì oníbàárà lówó wetin concern mi concern oníbàárà ṣé owó dọ̀tí mo á gbà ń bí ni Tracy kò yẹ kó máa jẹ́wọ́ owó gidi jẹ́mi gbowó ní dọ́ọ̀tì. Cisco cisco ní sùúrù. yẹ wetin trace dey talk now. i dey come make i control. wetin ma ṣe lè mi ma ṣe lè mi. ẹgbẹ́ sí lóòótọ́ kọ́ ni pé ẹ̀ fún oní nǹkan kan. òótọ́ ni mi ò fún un ní nǹkan kan ṣùgbọ́n ẹ fọkàn balẹ̀ ọ̀tẹ̀ yìí tí mo wá ni mi ò fún yín ní nǹkan kan tí mo bá ti padà wá ní next time máa rí i pé mo mú nǹkan bọ̀ fún yín. já lọ. ẹ wá ṣé ò ń ṣe pé o ti ń bínú ṣá. pé kí ni ṣé bẹ́ẹ̀ níta bá ti ń padà bọ̀ ní next time ẹ bá bá wa mú nǹkan wá ẹ kò sí wàhálà já lọ. ẹ pẹ̀lẹ́ ẹ ra o yéè yéè ah lórí burúkú ni kìrì ìṣá ẹ pẹ̀lẹ́ ẹ ra ẹ wò bó wà nínú nínú bẹ̀rẹ̀ ni mo mo ń ṣe ìgbọ̀nsẹ̀ lọ́wọ́ ni mo ti wá rí mọ́tò ìlàjẹ̀kọ́ tí mo ti wò lótò kọ́ lẹ́rí. bó pẹ́ bóyá ẹni tó ní mọ́tò yà á ṣàjáde nírú bíi ó yà mí lẹ́nu mọ̀ á rẹ́ ní ọ̀hún tó yọ tó yọ wọn ni yẹ́ẹ́ wòran handsome ara ọmọ ara you are too handsome. kí ló ṣẹlẹ̀ gangan. bẹ́ẹ̀ ṣe fáyìn ẹ̀ ní dúdú kò sí bẹ́ẹ̀ ṣe lè lówó tó kówó yìí tó pọ̀ jù báyìí lọ kọ́lọ̀ yín ò ní dàbí kọ́lọ̀ mọ́tò yìí ẹ mọ̀ pé mọ́tò yìí dúdú jù yìí lọ. tó kí ló fẹ́ gangan. ẹjọ́ tẹ́ ẹ bá ní ẹjọ́ ẹ fún wa. so ò ń tọrọ owó ni ni gbogbo ẹjọ́ tó rò látàárọ̀ ò ń tọrọ owó ló já mọ́. mi gbọ́dọ̀ rí irú yín kí n má yìn yín mi gbọ́dọ̀ rí yín kí n má kì yín. good um, tó bá pé lóòótọ́ ló wà níbi tó wà tó ló ti ń ṣe ìranù tó ń ṣe yẹn definitely o máa rí i pé mo sọ fún àwọn ọmọbìnrin méjì kan sìn pé kò sí nǹkan kan lọ́wọ́ mi mo máa rí wọn létà bóyá tọ́lọ́run bá tún sọ pé kémi àtẹ ká tó pàdé màá máa fún ẹ tí n bá ti rí àwọn náà. ẹ wá ìwà ẹjọ ọjọ mi ò rí yan kankan èmi ò fojú rí ẹnikẹ́ni ẹ̀yin nìkan ni mo rí o ó lè jẹ́ nígbà tí mo yàgbẹ́ tán tí mo máa ń fewé kòdì bóyá nígbà yẹn làwọn kan wá síbi tí wọ́n bá yín sọ̀rọ̀ èmi ò rí yan kankan o. òfèwé ṣe kí ni. mo fewé kòdì mi ò rí yan o ẹ̀yin ni mo rí kò dẹ̀ ní bàjẹ́ fún yín ọlọ́run ẹjọ́ ń tẹ́ bá ní ẹjọ́ ẹ fún wa ẹjọ́ ẹjọ́ ẹ fún wa ẹjọ́ torí mo yín wo yẹn owó wà lápò yín sà owó wà lápò yín sà. wọ́n á fẹ́ bá mi náà. bẹ́ẹ̀ ni sà. epo wà lọ́wọ́ mi náà. Ah! bàbá ìjà bàbá ìjà ẹjọ́ tó lọ ṣẹṣẹ́ àrẹ́pọ̀ tó wà lọ́wọ́ yín máa látìkàtìkà ni ẹgbà tàpá kò bá ẹ fi kó epo máa rí mẹ́nu bẹ́ẹ̀ni ẹ jẹ́ ẹ bá ń bu ni ẹ bá ń bu. kò ní bàjẹ́ fún ẹni sórí burúkú wọn ni wáyé tì bẹ́ẹ̀ bá ṣe ń lù á máa dún fún yín ẹ wo bí mọ́tò ìṣe fáìn tó ẹ wo bí kọ́lọ̀ mọ́tò ìṣe rí kọ́lọ̀ yín ò ní padà dà bẹ́ẹ̀ torí lè ti dúdú o tó bá pàdé èèyàn lọ́nà tí kọ́lọ́ ẹ̀ dà báyìí kọ́lọ́ ààrẹ ẹ̀ dà báyìí wọ́n á ní ṣókó èdè ni àbọ̀ lù ní nǹkan mm. ọ̀kọ́lọ́ yóò ní dà báyìí. àwọn òní wà. ọ̀rẹ́ ọ̀rẹ́ jọ àdúrà tí mo fẹ́ kó o ṣe fún mi kàn yẹn. orí mi dẹ́ wu ẹ pè mí lọ́rẹ̀. ṣáà ní kó o ṣàdúrà fún mi òun náà ni mo sọ mo ní kò lè bàjẹ́ fún ọ dà tẹ́ ẹ bá ń lọ lórí express tẹ́ ẹ bá ń lọ lórí express táyà yín ò ní yọ. wo bàbá wo bá ń bá ń bá ń bá bí kìtòrí kí ni kí ló jalè èwo ni kí ló jalè. kílẹ̀ fẹ́ kí n sọ kílẹ̀ fẹ́ kí n sọ. sọ pé a jẹ́ eh, eh, eh. a jẹ́ fún yín a jẹ́ ah, fún yín a jẹ́ fún yín. láì ṣe broadcaster kí ló jalè gangan ah. o ṣé mo dúpẹ́ o. Ah. a jẹ́ ni yín sà kò sí bẹ́ẹ̀ ṣe lù láyè a jẹ́. ọdún lọ sọ bàbá mímọ́ ìṣọ́ rẹ̀ ṣọ́ mi o tọmọtọmọ ohun tí ó pa mí lẹ́kùn o lọ́dún tuntun máa jẹ́ kó ṣẹlẹ̀ sí wa o bàbá rere ó yá gbé bọ́ọ̀dì gbé bọ́ọ̀dì ọmọ gbé bọ́ọ̀dì. owó wẹ̀dà ah! kí ni gbogbo rẹ̀ dàgbà kí ni gbogbo òsì iná ẹ̀dẹ̀ ìjàwọ́dún lẹ irun owó wọn ni ìjàmbá wo. àbúrò ẹjẹ àgbà bẹ́ẹ̀ orí ẹ̀fọ́ ẹ̀nìsìn. kò ní dáfà báyìí ah! kò ní dáfà ọ̀dọ́ ni ẹ ibi ìjẹ ṣé ibi ìjẹ báàkì àbójá náà lọ́wọ́ kan ṣé ọkọ wà níbẹ̀ tó ṣí gẹ̀ẹ́tì fún yín owó wọlé fẹ́ rí bí ah! ṣọwọ́ ìbọn owó wọlé fẹ́ jọ. jẹ́rẹ̀ pásítọ̀ fún orí ẹ̀dá mi. àwọn egun yẹrẹ. ọ̀gbẹ́ni ìjà òun tọ̀lẹ̀ ní kókó jáde ìjàre. ẹ jẹ́ wọ́n yẹ kó fọ́ mi lọ ẹ wọ ẹ wọ ẹ wọ ọ̀gbẹ́ni tó ń ṣe náà dáadáa yìí ẹni kọ́ kúrò ń bẹ̀ ṣé mo ní mo ṣe dáadáa. màá bẹ́ẹ̀ ọjà fún ẹsẹ̀ ibo lọ́wọ́ yẹn wà. owó dà. ẹ má bẹ̀rù lórí ìtọ̀. bẹ fún mi. ó wà bí ó wà bí ó wà bí ó wà bí ó wà bí ẹwọ owó ni owó ni. fèsì owó ni. wàá dúpẹ́ tẹ. kò dá ọ abiyamọdé rẹ yìí o ẹyin ìmọ̀ bẹ́ẹ̀ ṣe menstruation ẹ̀ ẹ̀ ń dájọ́ mọ́ mi. mo ní lè jẹ owó tó kùdà owó tó kùdà owó tó kùdà owó tó kùdà fún àfọjáde. kò fún yẹn wo ẹwọ owó tó di owó ìjọ rẹ. guys let's go let's go let's go movement let's go movement. let's go let's go ah ah ta ló ṣerú eléyìí fún mi kí ló tó ṣerú eléyìí fún mi ah tó jẹ́ pé mo bá dààmú láàárọ̀ ọ̀sán àtàlẹ́ láti gba bára káàkiri gbogbo àwọn owó tí mo tún jọ ẹ̀dẹ̀ wá síbi ẹ̀dẹ̀ kó dànù ẹ̀dẹ̀ kó gbogbo ẹ̀ lọ ah oògùn mi lẹ́kọ̀ọ́ yìí oògùn mi lẹ́kọ̀ọ́ yìí kí mo jẹ láì jẹ́ pé bí wọ́n lẹ́ pósítọ̀ òṣèlú àbẹ̀yẹ rí pé bí wọ́n gbé mọ́tò kan kiri ẹni wà lọ débi ẹni wà lọ dàbí láàmú torí ọlọ́run ẹ wo ẹgbẹ́ láì ṣe pé tí bá lọ lọ́nà mo máa ń ga pa ṣé mo máa ń ṣe mo máa ń garu ni kí ló ń fa ògbélé ìtẹ̀wá ṣe fún mi láì ṣe pé mo ń ga pa mo ń garu ẹni wà débi ẹ lọ gbó bí ajá ẹjẹ bí gbogbo yín wá ń gbó bí ajá ó dà kó sí wàhálà o kò ṣe pé kò sásù ẹ má wọrí ẹ wo. Mm, mm, mm. ó ti yé mi o. Ah! ẹ gbọ́dọ̀ èmi ti ka one ten nígbà èmi ló ti ka thirty thousand. twenty seven thousand ló wà nígbà yìí. ah <laughs> one ten thirty thousand hmm. twenty seven thousand nǹkan kékeré kọ́ lówó yìí o a dẹ̀ ti ka gbogbo èrò tó ṣì wà ńlẹ̀ yìí. ṣùgbọ́n sọ fún kí bọ̀bọ̀ yẹn lò lọ́wọ́ ẹ má máa dọ̀rọ̀ mi nù mọ́ o màmá yín ni mo jẹ́. ṣé o bẹ̀rẹ̀ nìyẹn o wa wa náà máa múṣẹ́ wa. agbègbè <laughs> e wa o. ẹ̀yin guys ẹ rí i pé kí ni make brain gan ni abẹ́yìn ò rí pé ó make sense gan kí ni tá à ń ṣe tẹ́lẹ̀ a kò máa lọ sí site wọ́n máa to thirty thousand a máa ṣàmọ́ra wa lọ́wọ́ ẹ wo kò gbà á lóògùn náà ẹ ta ti ń ṣá ó mi green gan àbí kí lẹ feel. mo kí ló ń try láti sọ. kò yé mi náà. hey guys ẹ já náà ẹ jẹ́ ká lo six náà two plus two is now four. Janet. Yeah. ah baby come in come in má bọ̀ má bọ̀. come in. Hey. Baby. 美美做美美。mo ah, kí ni gbogbo rọ́bìṣì kí ni gbogbo ranù yìí náà. tí máa mọ̀ nǹkan mo ṣọ́ọ̀pù pé ẹ̀kọ́ tó máa bọ̀ kí ló dé tí wọ́n ò stop ẹ̀ ó dẹ̀ mọ ọkọ̀ tá à ń ṣe lọ́wọ́ make sense ṣó make sense yẹ. Tracy calm down now o ò dẹ̀ wojú mi ṣé fẹ́ sọ pé ni. hold it mi ò bẹ́ẹ̀ sọ̀rọ̀. ah ah tracy wetin happen gangan wetin happen ah ah, o dey run ojú o dey run ojú ọmọ ọmọ girlfriend mi ni o o o ọmọ janet jasper follow this babe talk o i no dey understand again wetin happen na only you. adẹ́nsọ adẹ́nsọ ó lè tún sọ̀rọ̀. ẹni wàá débi ẹ̀ lọ gbó bí ajá. kí Ah ah, é. Hey! <laughs> Cisco. Cisco. Cisco. Bí náà bá rán mi àgbàgbé ilé tó fẹ́ jó. Ọ̀gá ò lápọ̀ ìka sọ sí aṣọ aláṣọ lọ̀gá ń dàbora. Èmi ti mọ̀ nọ́nà, o ti wọlé ajé kan, orí olórí, àpá alápá ọwọ́ ọlọ́wọ́ ọkàn ọlọ́kàn òun lèmi ọmọ tó yè ṣe fi ṣẹ̀ṣẹ̀ ọ̀la dúró gogoro. ọ̀tọ̀ ọ̀jẹ̀ o. kò burú wọ́n ní kẹ́kẹ́ kan báyìí léwé iná jó mọ́ lọ́mọdé toko èsì bọ̀ ẹ ọ̀dáhùn lẹ́ẹ̀kan ẹ kéjì ó gbúdọ̀ jẹ́ mi ni. àtọ́rọ jẹ́ o. ẹ ló ti yé mi o fẹ́ fi ṣe ẹ̀mẹ́ta là ń pòkùn kókó bá bá pòkùn kókó àlàyé ẹ̀ ní dáhùn ẹ̀mí náà wà nílé fún ọ ẹ̀kẹta rẹ̀ rè atọ́rọ́ jẹ́ kọ́ yọjú sí mi kó fún mi ní nǹkan tèmi. atọ́rọ́ jẹ́ o. ẹ ò dá ló pè mí èmi bí sí o oróróró yẹn ti wọ̀ mí lára gan tó bá dàrọ́ lẹ́pẹ́ mi máa padà wá mo bí sí báyìí mo ń sùn Oh, ń sùn. a pè ọ́ o, òru peola pè ọ́ láàárọ̀ ni yóò ni ó dẹ̀ pè mí tó. ó mà dáná lásán ni kò mà yọjú mo máa ti dáná mà nìyẹn. ìwà òun àwa ni o àtọ̀lọ́jẹ o ti dáhùn mo gbọ́ tó o dáhùn kó o má yẹn wàhálà ni o èmi kò níbi tí mo rọ ibi báyìí ni màá dúró o. atọrọjẹ pẹ̀lú yóò máa dáhùn mama tó mama ti torí burúkú. Ah! Ah! Ah! Ah! ah. ọjà yín ti dé o. òkèlè ni mò ń tà. òkèlè. ẹ. ilé wa jọ. ẹ fẹ́ rà. ilé wa. Hello. ṣé o ti ṣẹwọ́ ó ti ṣẹwọ́ nílà wàgbà kó ìjọ. kí ló ní gangan kí ló ní ṣó lẹ́bà ṣó lámàlà. mo lẹ́bà mo lámàlà. ó ní fùfú àti yán. kò sí. ó dáa fún mi lẹ́bà ìgbà yẹn fún mi lẹ́bà. ìbá mélòó. ẹ̀bà mẹ́ta ti tó mi ò ní kun tó fẹ́ fún mi lẹ́bà mẹ́ta máa mẹ́bà ẹ̀bà mẹ́ta ni kò mú wa. ṣé o lọ́bẹ̀ ẹ̀fọ́ ewédú àtẹ̀gùsí ò ní lá. kò sí lá ṣé kí n fún yín lẹ́gùsí. ẹ mm-hmm. eh, fún mi lẹ́gùsí rí ẹ pé rí ẹ pé mi ò ń jọbẹ púpọ̀ ń jọbẹ púpọ̀ àwọn ọrú tiẹ̀ báyìí tí wọ́n máa ń káàkiri báyìí tí wọ́n máa ń tó oúnjẹ wọ́n máa ń ta ikú ọbì wọ́n máa kiri ẹ̀ káàkiri báyìí ikú ọbì ikú ọbì wọ́n lè bàbá tà pẹ̀lú fùfù ikú ọbì àti fùfù ikú ọbì àti fùfù wọ́n ni mo ní kẹ́ ẹ máa gbé irú ẹ iṣẹ́ fẹ́ ja. mo máa ń jẹja o mo máa ń jẹja o bá ń fẹ́ràn ẹ sí i. ẹ má tutọ́ sọ́bẹ̀ fún ẹ jù. fẹ́ràn ẹ sí i. ẹ rọra náwó sọ́bẹ̀ ẹ̀dẹ̀ ń tutọ́ yìí ni kọ́kọ́ lẹ máa jọ bẹ̀. má bínú ìtókàmọ́ ẹ ní kò fún ìtókàmọ́ ẹ. ọlọ́ọ̀ mò ń mú. ó yá gbé ìjọ gbé bọ́dì. ẹ ń tutọ́. má bínú ìjọ wà tó gbé bọ́dì ìbá mi sí eléyìí ilé ẹ tó gbé wọ́ọ̀dì eré àbúlé eré ẹ pé abọ́ọ̀dì kan lọ́wọ́ talẹ̀ níbi ìbí ìdáwọ́. ìtẹ̀ra yóò tún tó. Ah, ah. Ah. kí ló ṣẹlẹ̀. ẹ dẹ̀ fọwọ́ láàgbà ọbẹ̀ bẹ́ẹ̀ yẹn. kí ló ṣẹlẹ̀ èèwọ̀ ni pé kí n ra oúnjẹ lọ́wọ́ ẹ̀. Ah, ṣé bó ló ti ṣe wọlé ni ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ nípa àwọn kan ẹ̀ kò dáa. ẹ má bínú ẹ fún mi lówó owó yín jẹ́ four fifty. o lè rówó gbà lọ́wọ́ mi o wo kọ́bọ̀ o lè gbà o. nígbà tí ìṣe pé ẹ̀yà wèrè tí ìṣe páyé yín ti ta. ohun tó bá wù ẹ kó sọ o àwọn kan wá sínú bíi lálẹ́ ọ̀dọ̀ wà já mi lóye gbogbo ojú mò ní gbogbo ẹ̀nà ti jí lọ. bọ ẹsà olórí burúkú nìyí tí bá ṣe pé olórí burúkú nìyí ó yẹ kẹ́ ti sọ fún mi gbà mo dé bí báyìí pé o lè wá já yìí lólè o tó bá tó tó bá dẹ̀ rọ̀ mí lọ́rùn àbí tó bá wọ̀ fún mi máa tó ń jẹ fún yín. mi ì ní lè sọ fún ẹ ní máa sọ fún ẹ pé lè wá já mi lólè o ò ní fẹ́ tó ń jẹ fún mi ebi dẹ̀ pa mí mi lè di ìràyè jẹun. sílẹ̀ ah. máa lọ tọrọ owó máa fi fẹ́ ni ó jẹ̀bi lólè bíi ó jẹ́ bíi jí ni kò dáa yóò fẹ́ fọ́ pọ̀ ó sì ti fẹ́ pa ó pé o lè wá jàmù lórí ẹbí kó mọ̀ dá fún gbogbo wa. kó mọ̀ dá fún gbogbo wa. kó mọ̀ dá bẹ́ẹ̀ tó wá jàmù lórí mi jọ. ọwọ́ kọ́wọ́ mi bì ọwọ́ kọ́wọ́ mi mo lè ti fàlọ́ lọ́lọ́run lọ́wọ́ pé ẹ má bá lọ ẹ̀yin nìyẹn ọlọ́run nìyẹn àwọn olórí burúkú wo náà lò wó yín sùnsùnsù bẹ́ẹ̀ ṣe rí báyìí tọ́dẹ̀ tí wàá já yín lólè lórí burúkú ni wọ́n. ojú ẹ̀jẹ̀ jáde tó bí tì mí jọ̀bá òní mo yẹ rí gbọ̀ngàn ẹ ṣáàrì bákan à ń kí à ń ṣẹlẹ̀ mẹ́ni tó kú à ń sọ̀rọ̀ owó náà lẹ́ ń jẹ̀bà lẹ́ ń jẹ̀bà lẹ́ranjú wọn lẹ́ranjú wọn láì ṣàbíkú ẹ mú didi ẹran ẹ fi sẹ́nu lẹ́ẹ̀kan náà. mi ò tó fọ́ọ̀mù ni o mi ò fọ́ọ̀mù ni mo èrí gbogbo rẹ o what am I going to form for. ó yọ lọ ó yọ lọ kí wàá la fẹ́ ṣe sí gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́bàá. má fẹ́ lówó ẹ̀ kìdí gómìnà ní fẹ́ lówó ẹ̀ ó máa padà wá gbà ní wàá gbowó ẹ̀ ní December thirty first. December thirty first lọ́ọ́ lọ nínú oṣù tẹ̀ wá láì dá nìyí bẹ́ẹ̀ tẹ̀ ṣe ń rojú wò tẹ̀ ń jẹ inú tẹ̀ ń bí mi ẹ̀yin ṣe àkọlọ alákọ̀ọ́kọ́ irú irú yín tẹ̀ rí báyìí tí mo àkọ́kọ́ tó ń jẹ fún yín torí ẹ̀ mo ṣe ìyá tí mo wá tó ń jẹ fún yín ẹ́ ó lọ́ máa jẹ́ kéèyàn fẹ́ rẹ̀ ní fẹ́ ra rí fẹsẹ̀ sí báwo ló máa ké kéèyàn ṣọjà ta irú gbogbo kí lè léyìn nísìn báyìí. má bínú dájú fọ́ọ̀t ló má gbowó ẹ̀mí má gbowó ẹ̀mí wọlé padà dé. mo tẹ̀ ti gbà ká mú gbogbo kú tó yẹ kí kú gbogbo àrùn tó yẹ kó ṣe mí kó kó tẹ̀ máa bá mi kó lọ èwo èwo ní wèrè ẹ ṣẹ́ bá mi kábọ́ mi sójú kan ẹ má ẹ má fún mi jẹ́ kí n gbà ní ìmọ̀ràn tó bá wù ẹ́ kó gbà tó bá wù ẹ́ kó má gbà àmọ́ tó bá lé bí lé sábà pé òun èèyàn kan ó lè sọ báyìí àbí tó bá ní wòlíì sọ fún pé ó lè sọ báyìí lọ́rùn bó ẹnu o àjòfóònù ìgò ẹnu lẹ́gbọ́ o lọ rúgbọ ẹnu. ẹgẹgẹ nìgẹ ẹni lẹgbẹ ẹgẹgẹ nìgẹ ẹni lẹbọ ẹbí yín kọ kémi lọ rúgbọ ẹnu ìgbà tó bẹ́ẹ̀ mi dùn mọ́ yín lẹ́nu ẹgbẹ́ yín ṣe ẹ ti ẹ ẹ lẹ́kọ̀ọ́ oúnjẹ jíjẹ ẹ ṣáà rí bákan. báwo ni oúnjẹ mo jẹun bí ẹlẹ́dẹ̀ bí ìdìdì rìn ẹ ṣáà bá mi kábọ̀ tèmi sí tòsí o. mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́. jẹ́ ẹni bá mi fọwọ́ kàn. mo sún àlà. ẹ má fọwọ́ ọbẹ̀ yìí bí etí. pẹ̀lẹ́. ẹ bá mi kábọ̀ mi sí. ní sùúrù ní sùúrù. ẹ kúrò jáde kí ni mo fẹ́ lẹ́kọ̀ọ́ ṣáàkì ṣáàkì ni mo fẹ́. àbílẹ̀ irú ìyókùnkùn wọ́n yẹ gbà mí àbí mo fẹ́ ṣáàkì. kí ló mú yín gbọ́. ó fún mi ṣáàkì lẹ́ẹ̀kan ṣáàkì. àbíkọ́ ọwọ́ sí mi. ẹ gbà wá o ẹgbẹ́ orí ọ̀lẹ́ yìí rí o ah, ẹ ti gẹ́ ẹ káàbọ̀ ẹ gbà wá o ẹgbẹ́ orí ọ̀lẹ́ yìí rí o ah, àwọn ọ̀lẹ́ yìí rí o látàlẹ́ àná wọ́n ti ń disturb wa àwọn bọ́ọ̀sì tó wà nílé yìí bóyá ìyàwó ló ń ṣe bóyá lè ní òkùtì ẹ̀yẹ wá ẹ ṣàánú wá o mo dẹ̀ sọ́sọ́sọ́sọ́ mo wí wí wí wí mo kẹ́kẹ́kẹ́kẹ́. sista ah! ẹ kan ah! ẹ pẹ̀lú mi. mo ti ká kò tẹ̀ yí wa rárá ṣe lọ́kàn pariwo wọn lè dáwọ̀ ọ̀dẹ́ ká sùn ọkàn disturb wa kò yí owó ti sún wa ẹ gbà wá. ok níbo ni apartment àwọn guys. ẹyin báyìí ló wà mo mọ. Ah! ẹ calm down ẹ ṣàánú wa ẹ calm down ẹ mú adébẹ. ẹ máa bọ̀ ẹ máa bọ̀. ó yá ẹ jẹ́ àmà lọ bẹ̀yẹn ni ibẹ̀ yẹn ni ooo jésù ibẹ̀ yẹn ni jésù.

What? What? What's going on here? What? What? Bẹ́ẹ̀na. Bẹ́ẹ̀. Bẹ́ẹ̀. Ọ̀gá. Ọ̀gá. Ọ̀gá. Ọ̀gá. Ọ̀gá. Ọ̀gá. Ọ̀gá. Ọ̀gá. Ọ̀gá. bí idán òun kù bí odò. ó ń jẹ́ bí idán òun kù bí odò. ó ń jẹ́ bí idán òun sán bí àrá. ó ń jẹ́ bí idán òun sán bí àrá. ó jẹ́ bí idán òun là bí òrùn. ó jẹ́ bí idán òun là bí òrùn. ọlọ́ọ̀pẹ̀ kọ̀ dé. bàbá mo pe o ah, kódà kì í ṣe ẹ̀kan kì í ṣe ẹ̀mejì ẹ̀mẹ́ta ni mo pe kò yọjú sí mi o ṣe nígbà tí mo kọ́ pé lákọ̀ọ́kọ́ tí mi ò rí ẹ̀rù kọ́ bà mí pé ah, ẹ̀kan péré náà ni mo máa ń pè wọ́n tó jẹ́ ẹ̀ kírú kí lélẹ̀ ń gbìyànjú ẹ̀ kejì nígbà tí ò yọjú sí mi lẹ́ẹ̀kẹta ni mo tó mọ̀ lọ́rùn ó dáhùn òun ṣùgbọ́n nígbà tó máa dáhùn tí mo expect kó yọ wájú mi kí n dẹ̀ gba ẹ̀jẹ̀ tẹ́mi máa gbà lọ́wọ́ ẹ̀ kó dà sínú gbá kí n dẹ̀ yẹjú ètùtù mi bàbá mi ò rí o. ọ̀pẹ títí kò jẹ́ náà bí wọ́n kíní kan ti mú bí ọ léèrè nígbà tí o fún ní tó béèrè yìí sọ́sọ́ pa á jẹ́. Ah, ah. question ò lẹ́bi ńgbà tí o ṣe pé mo ṣe ń ṣe kò ní sọ. sábà rẹ̀ bá nìjọ́ ìwàkúwà láwọn tó bá sọnù wọn ò ní béèrè dáadáa wọn jẹ́ kó ba nǹkan jẹ́ mọ́ lọ́wọ́. ńlá ìgbàgbà yìí náà farabalẹ̀ kẹ́ gbọ́rọ̀ mi jàre ya ńgbà tí o ṣe nǹkan tí mo ṣe ń ṣe tí o ṣe tí mo ṣe ń ṣe lọ́dún yìí tí o ṣe tí mo ṣe bẹ̀rẹ̀ lé ọdún tó kọjá báwo ni ṣe máa fún yàn ní owó tí ò ní sọ pé a jẹ tí màá wá gbà fún mo fún lẹ́gbẹ̀rún márùn ó dẹ̀ sọ pé a jẹ kí n tó jẹ kó máa lọ kó lẹ́gbà tó fẹ́ máa ṣe bí wèrè tí ò fẹ́ dáhùn níṣe ni mo fẹ́ lọ owó mi gbà lọ́wọ́ ẹ̀ kó tó sọ wípé a jẹ ẹyin ní kẹfà balẹ̀ kẹ gbọ́rọ̀ mi náà wọ́n yóò hmm. treat mi bí ọmọ kékeré wo wọn ti di aṣọ rẹ mú. ní wo. níbi ọkọ̀ ọyà rẹ ni torí ọ̀gbádùn ọmọ yẹn wa pé wa. wà ọmọ ìwé pé lóṣù kan àbọ̀ ńlọ gbọ́dọ̀ ẹni tó bá tọrọ rẹ tó yẹ ká ṣe ó sì ẹ wo ẹ wo ẹ bàbá mi sọ pé ẹ̀yin lẹ farabalẹ̀ gbọ́rọ̀ mi ẹ̀yin sọ bí ẹni pé ṣe tẹ́ ẹ ṣe fún mi ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ṣe fún mi lánàá ni aṣẹ́gun gbogbo ẹ̀ ló yé mi apádé àlùdí ẹ̀ ó yé mi. nígbà tó ti wáyé wọ̀nyí nǹkan ìwọ ọmọ pé èdè lọ́wọ́ lónìí. Ah, kì í ṣẹ̀bi mi kì í ṣẹ̀bi mi ẹ mọ̀ pé bó ṣe kán bó ṣe kán sí mi lẹ́nu náà ló ń kán sáyà lọ́dọ̀ tiyín náà lóòótọ́ lẹ máa sọ pé ẹ gbọ́dọ̀ fọwọ́ gbawó ẹ gbọ́dọ̀ tẹ́wọ́ gbowó lọ́wọ́ mi mhm good ẹ tẹ́ ó gbóná mi but èmi àti ń jọ mọ̀ pé three bedroom flat tó wà ní junction yẹn èmi ni mo kọ́ parí mo dẹ̀ mọ bíbí ìbá ṣe rí kó tó di pé mo bẹ̀rẹ̀ sí ní wá síbí. inú ẹ̀ máa pé tà lọ́ba wà. no baba the first day you do am be chair yìí now. wo n tí mo sọ fún ọ rí wàhálà ti wà o nǹkan mi ti ń ṣe ọ o tó o bá mèmi lèmi mọ̀ pé nǹkan ti ń ṣe ọ o sórí ń dán fún atọ́rọ́ yìí o gbọ́dọ̀ padà lọ́wọ́ rẹ̀ solution kan so tá a lè ṣe nu wọn o gbọ́dọ̀ kankan gbà padà lọ́wọ́ rẹ̀ o ẹ dúró ẹ dúró ẹ dúró náà bàbá Fákúnlé tí n bá ṣẹ̀yìn lẹ́sẹ̀ kan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ jọ ẹ̀dẹ̀ dáríjì mi kódà kódà kádẹ̀ ní tí mo sọ iná mo fi ṣẹ̀yìn ẹ dáríjì mi tẹ́ńṣọ̀n ló wà lára mi nígbà tí òun ṣe tí mo mọ̀ tẹ́lẹ̀ kò ń ṣe pé bóyá àwọn ọmọ yín tó wà ń bíbá ni mo wá bá ni mo ni mo fẹ́ fún ní nǹkan àbí ọ̀rẹ́ mi kan ni mo ni mo lọ bá ni mo fún ní nǹkan mi ò mọ ibi tí màá yí gbé inú gbóló ti yọ sí mi ṣé dùgbò ni mo ti fẹ́ lọ máa bẹ̀rẹ̀ gbẹ́jọ́ máa ń tó fún mi tí mo fún lówó ń kọ́ o. wo wọn làágùn jìnnà inú gbótọ́ ti fún un gan náà lọ́ọ́ padà sí lọ́lọ́ rí wá wá bẹ́ẹ̀ ni. ẹ ẹ tí wàá possible sir ẹ n tó rí jẹ tó rí mu gan tẹ́ ẹ bá fún lówó ní èní kò kò kò sí assurance wípé tẹ́ bá débẹ̀ ìjọ kejì owó yẹn á pé ẹni tí mo fún five thousand naira lánàá tó tọrọ nǹkan lọ́wọ́ mi sà ṣé kò tí ní fowó yẹn ra nǹkan kó dá o ìkànnì ẹ̀ ń ṣe fún mi o. tó o bá ti rí kó o sì gba owó padà lọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ tí ìbẹ̀rẹ̀ kankan ṣe bá wọ́sọ débí àbásọkọ́ níbẹ̀ lọ́rùn rẹ̀ ọ̀ jáde báyìí wọn yóò ṣèdí nǹkan mi ti ṣẹlẹ̀ sí ọ ni. àfi kó o lọ rè wá òórì àtọrọ jẹ yìí tó o bá ní o sì gbà ń tó fún ọ gbà padà wá kí ló ṣe wá rọrùn fún mi láti lọ fèsì eh, ẹ̀yin tí mo fún ní nǹkan tó tẹ́ a pè tí ò dé yanjú ṣé mo pé ti ya wèrè mọ́ mi lọ́wọ́ nìyẹn èmi ni máa lọ fèsì ẹ̀ pé ó yá bá mi mú nǹkan wẹ̀ o kó lè rọrùn náà. ọ ọ ọ ọ ọ ọ mọ nǹkan tí ń ṣe ọ n ti ń ṣe ọ nìkan lọmọra síbi tó o bá sọnù pé báwo ló ṣe dá lọ èmi náà lè yànda rẹ kó dá lọ ó ní tí mo fún ọ o rò pé o lè gbà padà lọ́wọ́ rẹ lójú lásán ni ó ní nǹkan tí mo fún ọ n tí sì fún ọ yìí o gbọ́dọ̀ mọ mú kiri nígbà tó bá mọ̀ pé wà àtẹni tó tọrọ lọ́wọ́ rẹ̀ tẹ́ fojú rin jú báyìí nígbà náà ló tó yọ kínní sí tó sì bẹ̀rẹ̀ sí ní bá sọ̀rọ̀ gbogbo tó bá sì bá sọ ní ògbọ́ ìpè tí mo kó fún ọ kò lé mi lọ́wọ́ nígbà tí o bá sì kó lé ọ lọ́wọ́ ọ gbọ́dọ̀ fọwọ́ lásán gbà n tẹ́ mi bá fún ọ ni ó kò lé lórí báyìí lọ́wọ́ àmọ́ kò bọ̀ mí tọ́ bá wá kó débi tán ọ̀nà àbáyọ ti wà. that should be like an àfọ̀ṣẹ. ìwọ lọmọ ìwọ lọmọ. ẹ wò sáà ẹ jẹ́ kí a ṣe kí ni kókó rọrùn ẹ ti ń complicate gbogbo ẹ̀ fún mi ó ti ń nìkun jù ẹ ṣe jẹ́ ká ṣe bí contract sir kémi fún yín ní owó tó pọ̀ ẹ wá nǹkan tẹ́ máa fi fọ ojú kẹ́ fi rí bọ́bọ́ ibi tó wà ẹ gbawó lọ́wọ́ ẹ kó sórí kíní ẹ bá mi yanjú ètùtù ẹ jọ. ńgbà tọkọ wọlé wá tọkọ wọlé wá mo rí àwọn àpẹẹrẹ kan lára rẹ ó yẹ ká kọ́ ọmọ wọ́ kúrò lára rẹ dán ká tó bọ́ sórí ọ̀rọ̀ tó bá wá ọwọ́ wo wọ́n ti daṣọ rẹ mú lẹ́ẹ̀kan o rò pé mo sọ fún ọ. ta ló dì mú. Ah, níbẹ̀ ló kọ aya rẹ̀ yìí àwọn tí wọ́n dì mú èmi lèmi ó lọ rèé gba kíní wá ẹ ń wọ́n gbà wá àmọ́ tí n bá gbowó ndé kì í ṣe àyè ìwọ ni ó tẹ̀wọ́ gbà lọ́wọ́ mi ìwọ ti lọ tipẹ́ ọ̀nà rẹ ó ti jìn. mo ti ẹ má wọlé sà má lọ gba nǹkan mi fún ẹ. àkótí ẹ gbé má lọ gbà. but uh, unfortunately sir mo ti ra ticket because mo ní láti lọ sí London and um, máa lọ á tó two weeks kí n kí n tiẹ̀ lọ calm down tension yẹn pọ̀ ẹ jẹ́ kí n calm down tí n bá padà lẹ́yìn two weeks lágbára ọlọ́run máa wà láwà kan ẹ bá mi ṣe. ọgbà ti amẹ́ríkà náà mọ́. no mi lọ amẹ́ríkà london nìkan ni. ọgbà ti germany náà mọ́ torí tọ́ bá ti gbà tí plane yẹn bá gbéra báyìí bọ́ ṣe ń lọ ohun tààrà báyìí ìtọ́dún mi jù ni àwọn tẹ́ ìjọ wọ plane tó padà ṣe lófò ọlọ́run èkú dànù ni ìwọ ń lọ london ní tó sọ pé gbogbo tí mo bá sọ yìí ò gbọdọ̀ ju alẹ́ ọ̀la lọ mo ní kọ́ lọ́ọ́ rè gbà tó crazy. Give me the law. I'm a lady. Stand up! Yes. Guys! I've kó gbogbo àwọn èròjà yìí lọ. Adùkẹ́, Scorpio kí láti mú àárín hausa. àjọkẹ́ kò ti sáàbù mi ní júìsì kò lè ó dà fún lórí ọ̀fẹ́ jẹ́ kó sá èmi ṣáà something is definitely wrong somewhere. ọ̀gbẹ́ni má gbìyànjú wa o má jẹ́ kí n sọ̀rọ̀ o èmi àti ẹjọ́ mọ̀ pé gbogbo àlàlà olóńgbò ẹ̀gbọ́n àti kẹrin ọ̀jẹ̀ ni. díẹ̀ kí lè sọ fún ìṣẹ̀lẹ̀ sí màmá. àtìlẹ́wọ̀n ni làjọkẹ́ o sì mọ̀ pé tójò bá pa ọkàn rẹ̀ gbogbo alẹ́ jíjọ ń pa o. Ah, orí ọ̀rẹ́ ló burú ah. ọ̀rẹ́ ọ̀rẹ́ tó rọ́jò kí ló kó rí bọ́nú òjò fún òun ògbúdọ̀ sásá bẹ́ẹ̀ kánópì bójò bá rọ̀gà àwọn èèyàn máa sá wọlé epo. tó bá jẹ́ pé mọ́mì problem láìpẹ́ tó jẹ́ kó ṣòro let's get rid of it. ni ò ní kó má pe ọlọ́pàá o pe ọlọ́pàá àwọn wọ́n lè bàbá máa fi òkú yẹ̀ ẹ̀rọ ẹ̀ sí. jẹ́ kí n fi ẹ̀mí mi dì ọlọ́run yóò ṣoríire. sọ̀rọ̀ ṣé mi ò tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni. mọ́mí ẹ fi lẹ̀ ṣẹ́rí nǹkan tó ń wá nídìí àkọ́ṣó máa rí ìdí èwùrà. bóyè náà olórí burúkú máa ṣe àǹfààní láwọn ọkùnrin ikẹ́. Love, passion, and affection are the three emotions that run the world. But hate, betrayal, and distrust are the things that put the clock to it. Fight when you're about to lose your love. Fight for the things you desire. Fight for the things that draw your emotion. Fight for love. Directed by Bayo Alawi and produced by Christiana Voluade. Fight. Big Fight Durotoye. Runke Ojo, Doris Sina, Christiana Voluade. No! No! Coming soon. Watch out. pàdé alágbàkọ̀ṣà. àwọn ìgbà díẹ̀ díẹ̀. ó ń gbà díẹ̀ díẹ̀ ó ní gbà díẹ̀ díẹ̀ mọ́ wọn á máa gbà kíkọkíkọ ni jẹ́ kí n sọ fún ẹ. sọ́rí kìíní tó wà nù ẹ̀ yìí tí ìwà jẹ́ wípé bá orí mi lé lélẹ̀ ni ìgbà míì ó máa wúlò fún mi move closer. Ó Oh, yeah má ṣe àdúrà fún mi. ẹ ah, nínú kan alákòóbọ̀ o owó ayé ò ní tẹ̀yé o owó ìdókòwò ò ní tẹ̀yé o. àṣẹ àṣẹ ẹ bá lè máa bọ̀ ẹ́. ọ̀yà ṣọ̀rọ̀ tí máa fi lọ ń bíbá yìí dí ojú ẹ̀ kó má là títí máa fi lọ. wá ṣẹlẹ̀ báyìí lé gbogbo bíi ìdẹ́gbẹ́ ẹ̀yin ọlọ́pàá yìí ẹ tètè máa rìlíìsì wọn kí ẹ jẹ́ kó lè fún wa ní nǹkan tó bá máa fún wa gbogbo àwọn mọ́tò tó ń gba bí ẹ̀ ń darí wọn gba bòmí ibi mo máa ń tàgàn máa ń tàgàn máa ń tàgàn bí. welcome madam particulars mọ́tò ẹ̀dá. mọ́tò yóò ní particulars. ah kí lẹ mí ṣé nǹkan lẹ ní ni. èmi kọ́ ni mo ní mọ́tò. báwo ló ṣe wá jẹ ẹbí lẹ́tí. adigunjalè ni mí ó What is that? Fúnma yẹn kó fẹ́ rẹ̀ fáti jíjalè lóhùn sá. Olóhùn jí mọ́tò yìí ni sá. Bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀, mo ní adigunjalè ni mí. Sọ̀rọ̀ ẹ̀ sẹ́, keep quiet, Akọ́fà. Akọ́fà. Yẹ, jẹ́sà. Jẹ́sà. Mú kíkà. Mú. me! confam ẹ ó ní adigunjalè lòun ó disappear fúà ẹ̀rù bà mí omi ò rí rú ẹ ni ó. pẹ̀lẹ́ pàgẹ́jọ sí ẹ pẹ̀lẹ́ sà ẹ̀rọ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ báwo lèyìn ṣe jẹ́ sí àdúgbò. Eh, àdúgbò là ń gbé ilé wa lélẹ̀. oh very good ṣe rí èmi tẹ̀ ń wo Adéjàre lórúkọ mi èmi náà wà conversant mọ́ àdúgbò ìdáadáa ṣe mọ headmistress headmistress three bedroom flat tó wà nísàlẹ̀ ńbẹ̀ yẹn tó pò náà kan wà wájú ẹ̀ yá ọ̀ṣun Eh, anyway àbúrò màámi ni wọ́n ṣe gbọ́ mo máa ń wábẹ̀ dáadáa eh, eh, àdúgbò náà dẹ̀ everybody ń gbé ṣé ẹ ríbi tí mò ń lọ gọgọ rẹ ẹ má ta nǹkan kan o ẹ má ta anything ẹ jọ̀ọ́ nǹkan tí mo bá wá ó ṣe pàtàkì sí ìgbésí ayé mi gan èèyàn ni mò ń béèrè lọ́wọ́ yín bẹ́ẹ̀ ni ṣe rí ẹni yẹn oníbàárà yẹn a small oníbàárà àdúgbò yìí dẹ̀ ni ó wà ó mọ̀ pa àdúgbò yìí dáadáa ibi tẹ́ wà yẹn ni mo park mọ́tò mi sí mọ́tò yìí òun náà ni mo park síbẹ̀ yẹn èmi dúró báyìí òun yọ wá láti inú gbòǹbí ni mo fi ṣàánú ẹ̀ ni mo fi fún un ní nǹkan ẹ understand so ó ṣe pàtàkì gan kí n rí ó ṣe pàtàkì sí ìgbésí ayé mi ẹ jọ. ẹ sà bóun ṣe sọ lẹ́ẹ̀kan ibi ìbàlà ń gbé mi ò rí oníbàárà kankan mi ò. kò possible kẹ́ ẹ má rí ẹ ní láti fi yèsí ẹ máa rẹ ṣe rí ó mọ gbogbo àdúgbò yìí gan torí ó jọ yìí ó jẹ́ kí n mọ̀ pé títí ò jìnnà síbí and in fairness títí ò jìnnà síbí báyìí tẹ bá máa wá nǹkan fún yín. bàbá ẹ dákẹ́jà rẹ kan ń da ogbẹ̀rẹ́ látàárọ̀ gbogbo tá a ṣe ń darí lóhùn náà nítorí ẹṣin tẹ gbé wá pé bóyá ẹyọ bí èèyàn gidi náà ni gbogbo aṣọ tẹ wọ àti bàtà tẹ wọ náà ni ẹdẹ ń bi wálé rẹ bàbólíbàrà bàbólíbàrà bàbólíbàrà kí ni gbogbo yẹn kan ṣé yẹn la jókòó síbi táwa ń ṣe ni. ṣe ń sìn ẹṣin tí mo wá gbé wá yẹn o ti pa so gbogbo àpọ́nlé yẹn ń sìn o dẹ̀ ti dànù ẹṣin tí mo gbé wá o ti pa aṣọ tí mo fáìn tí mo wọ̀ o ti fà á ya àbí. ẹ gbàgbé gbogbo aṣọ gan àpọ́nlé gan la ṣe ń pọ́n yín gan apá. àyìnbá ni fóònù yẹn ò ríǹgì fóònù tó gbé yẹn ò ríǹgì. ọlá ń bá sọ ní tẹ́ ń bá sọ̀rọ̀. kí wọ́n bá sọ̀rọ̀ jẹjẹrẹ sùúrù. kí wọ́n bá sọ̀rọ̀ ọlọ́run work out on you ẹ̀yin méjèèjì ọlọ́run work out on you ó dà pé bíbá ìlú lòun ti ṣe gbọ̀nsẹ̀ ìjọ yẹn wàhálà máa tracy bí gbọ̀nsẹ̀ yẹn. àkúwà làwọn àwọn àti òsàn náà. wọ́n lọ́run èmi dọwọ́ ẹ èmi mà dọwọ́ ẹ ọ̀fẹ́ ẹ ẹ mo dáràn gbogbo tí mo wọlé lè aṣọ ẹ̀rẹ́ ah, ó ní ó ní ó ní mi ò lè ṣì mú láéláé ó nìyẹn mi lọ jẹ́ kó lọ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ẹ gbà mí ọ̀rẹ́ mi o màmá ah, jẹ́ ń dáná bọ̀bọ̀ yìí ọ̀rẹ́ mi o. Ah. ẹ jọ sá ọ̀rẹ́ mi ẹ ní o ṣé ìyàwó àmẹ́yẹ. mo mà ti dáràn kẹ. Ah! nígbà tí oṣù òkú kí ló ṣẹlẹ̀ báyìí yá hello dadi eh, ẹ̀gbọ́n ẹ pẹ̀lẹ́ sà ẹ ra sà ṣẹwàá pa. kí ló ṣẹlẹ̀ kí lẹ̀ ń wá. ẹ jọ sorry kí lẹ̀ wá. ẹ jọ ẹ má bínú mo kàn ń gba ọ̀nà yẹn jára wọn eh, ni ló gbé mi jábí ìwàkúwà lèèyàn máa ń wá nǹkan tó bá sọnù kiri ẹ jọ mo ń béèrè ẹnìkan ni. ọ̀rẹ́ mi kan ni mò ń ẹnìkan mò ń béèrè kò ṣe ọ̀rẹ́ mi pàṣẹ o gà báyìí o gà ó gùn o ṣe bí ẹni tó fẹ́ lómi lára báyìí ó o funfun bóyá bóyá wèrè ni bóyá alágbe mi ì rí but ṣẹ́rí títì drive bọ̀ báyìí òun bọ̀ báyìí ó dẹ̀ cross mi lójijì so bó ṣe cross ti máa dúró kí n dẹ̀ sáré pé báyìí bí mi ò ṣe rí mọ́ ńṣe ló mi mi ìfẹ́ bí lè pé ṣe ló disappear. Ah, disappear báwo báwo lèèyàn ṣe máa disappear láì ṣe inú fíìmù. Ah, ẹ ṣe same thing tẹ́mi náà rò nìyẹn ẹjọ́ ẹjọ́ tó ẹkùn bá mi júwèé ibi tó wà ó ṣe pàtàkì sílé ayé mi kí n rí ẹni ẹni mo ṣe ń sọ̀rọ̀ ẹjọ́. Ah. Eh. ẹnìkan tẹ́mi mọ̀. ṣẹ́rí tẹ́ bá ti tọ ọ̀nà yìí tẹ́ tọ́ tẹ́ tọ́ délẹ̀ gbìn ẹ̀ máa four bedroom flat kan tó ti parí uncompleted ọ̀nà kan wá wà lẹ́gbẹ̀ẹ́ báyìí ẹ máa wá gbàbí ọ̀nà yẹn kẹ́ tó ń rin ẹ tẹ ní rìn ẹ máa ti rí ibẹ̀ yẹn ló máa ń wọ̀ sí ibẹ̀ ló máa ń sùn. kọ́lọ̀ wo náà kun létẹ̀ sọ ẹ̀. àwọn oníwọ̀n ò tí kọ́ tán oh, wọ́n kàn kọ́ wọ́n kàn kọ́ fọ́fọ́ ẹ bedroom flat ni òun ló parí ọ̀nà yẹn bọ̀ tó jìnnà o. ok ẹjọ ó jìnnà gan. ẹjọ ẹjọ bí ọ̀nà wo ló tún débẹ̀. ọ bí ọ̀nà mẹ́ta ló débẹ̀ yìí ọ̀nà wà báyìí ọ̀nà wà báyìí ọ̀kan tún nìyí tẹ́yìn wò yìí. ṣé mọ́tò lè débẹ̀. mọ́tò lè débẹ̀ náà. ẹ̀ẹ́dẹ̀jọ́ tó yọ lẹ́yìn ẹ̀dẹ̀ mi tó mi fi ọlọ́run bá bẹ̀yìn ẹ wo mo gbé mọ́tò wá kọ́kọ́rọ́ mm. mọ́tò nílé ẹ̀ẹ́dẹ̀ jẹ́ ń lọ gbé mọ́tò mi kí n gbé yín sínú mọ́tò kádẹ́jọ débẹ̀. kí n máa bá yín wá oníbàárà lọ àná. ẹ̀rẹ̀ máa ń wọ́tọ̀ máa yìí má ṣe má wọ́n ká ọ̀tọ̀ mi má ṣe bẹ́ẹ̀. mo gbọ́ o. by right four flat straight by right four flat straight. hello is anybody home. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi èmi ni o ọ̀rẹ́ mi hello ọ̀rẹ́ mi ọjọ́ ẹ̀ náà lélẹ̀ iná láti tán fi júwe nìyẹn uncompleted building ti ẹ̀ lélẹ́yìn náà. hello ọ̀rẹ́ mi èmi ni o olóore àná tí mo fẹ́ 5k èmi ni o tajọ́ ń dàpara níbi mọ́tò mi lánàá tó ṣe prayer pé kí skin mi bá dúdú bíi kọ́lọ̀ mọ́tò you know o sì lè rántí gbogbo nǹkan yẹn ọ̀rẹ́ mi èmi ni o ọ̀rẹ́ ọ̀rẹ́ mi mo mú nǹkan wá ní o mo mú nǹkan gidi wá fún ẹ ẹ̀lọ́ ọ̀rẹ́ pàdé ẹ̀ ìjìnlẹ̀ mi. ọ̀rẹ́. ọwọ́ white ni mo béèrè jimani white ni mo béèrè ọ̀rẹ́ mi ni náà rosa òjò sẹ̀mí white ọ̀rẹ́ mi ó ga ó ga báyìí ó kù white ni ó wọ̀ ọ́ ni mo fẹ́ fún ní nǹkan ní sọ́wọ́ ẹ jẹ́ kí n fún ní nǹkan tí mo fẹ́ fún ní ìyẹn lẹ́jọ́ wa bọ́ fọ́ báǹkì mi ẹ wá fọ́ treasury ìwọ fẹ́ kó dọ́là ṣebí ni ọfẹ fún pọs máa la orí ẹsẹ méjì. ẹ jọ torí ọlọ. sílẹ̀ o. ẹ bá bá bá bá bá bá bá bá bá bá bá bá bá bá bá bá bá bá bá àìsàn ẹ má ṣe báyìí torí ọlọ́run ẹjọ́ tó. kò fáyì kò fáyì kò fáyì ẹnu ọmọ ó sì yà kò fáyì sọ ọjọ́ bí tútù sà ẹjọ́ bí tútù sà ẹjọ́ sà torí ọlọ́run ẹjọ́ ẹjọ́ ẹjọ́ sà. ẹ ṣe ọkọ bàkẹ́. mi mi mi ṣe ń bá fọ ṣe pé. ẹ má ṣe bẹ́ẹ̀ mo ti dá ẹ wọ ẹjọ́ sà. ẹjọ́ ẹjọ́ ẹjọ́ sà ìfẹ́ náà kì í gé ìfẹ́ náà kì í gé olùfẹ́ mi méjèèjì. a ètò tó lọ ilé ìbàdàn kele ìlọ̀pọ̀ mi ìlẹ̀fẹ́ kẹ́lẹ́ mi méjèèjì. mi ìbàdàn ọ̀dẹ̀ bá kí á jẹ́ kí á ọbẹ bí ọfẹ mọ jẹ ẹgbẹ ayé mi jẹ ní ẹjọ ẹjọ sá máa fún yín lówó sá máa fún yín lówó máa fún yín lówó sá. tó bá mú fún mi lè mú wọ́n wẹ̀ ọ́ nígbà mi ìyá wèrè ṣe máa fún kí wọ́n ti ṣe jẹun ẹjọ́ ẹjẹ́ ìdíra ẹjẹ́ ẹjẹ́ ìdíra mi sá. fún mi lẹ́nu ọwọ́ ìgbẹ́rù dèbí sá. máa bẹ́ẹ̀ ní kò pẹ̀lú àwọn ìgbẹ́rù lẹ́nu ọwọ́ Kò tiẹ̀ fáyì. ẹjọ sà ẹjọ tó lọ lọ ẹjọ sà ẹjọ síwájú lọ́wọ́ síwájú ẹ jẹ́ kí n jẹrọ mi. máa lọ lọ́wọ́ síwájú. attention. yes sir. ẹyin tẹ̀lé mo bẹ́ẹ̀ ọwọ́ ni máa fi ṣàtẹ̀yìn ọwọ́ náà bẹ́ẹ̀ lọ́wọ́ síwájú. bẹ́ẹ̀ lánàá ó fẹ́ bẹ́ẹ̀ tọ́ sí lánàá. erin kọjá gbígbé àjànàkú kò jẹ́ ẹ̀rọ tá a ti ṣubú ẹ̀ tó bá sọ pé tàdùkẹ́ scorpion bá wọ̀ onítọ̀hún máa dẹ́ran ká ṣe ni. wàá ṣe oríire àtàgùtàn lé wọn àtọyún àtàṣẹ́ẹ̀dì wọn á sin wọn lọ́jọ́ náà. abeg sọ́tọ̀ sọ́tọ̀ which kind of rubbish you dey talk èèyàn ṣe nǹkan tí ò da ẹ̀sùn wa ń kẹ́ tí ẹ̀ ń kì í ẹ̀ ń sà báwo gbogbo ń ṣe sùn tẹ kọrin síbi kan náà ṣé nǹkan tó ṣe yẹn ṣé ó make sense kó make sense àwọn òṣì ní gbogbo nǹkan tó ṣe ń bẹ̀ yẹn báwo ló ṣe máa kí ni sympathy tó ní fún aláboyún yẹn tó fi gbé lọ́lé ẹ̀ tó yẹ ká waste dànù ọ̀gbẹ́ni dákẹ́dọ̀ jáde ló máa ṣe gbogbo yìí kí ló ṣẹlẹ̀ ah àdúgbò ló ń sọ̀rọ̀ síbẹ̀ obìnrin bí ọkùnrin ṣé wọ́n kọ́kọ́ mi ló máa bá rìn ni ẹ̀mí ló máa bá lò náà. ẹ̀mí wèrèwò ẹ̀mí oṣùwọ̀ ẹ̀mí yẹpẹrẹ wò lẹ́parọ́ lẹ́parọ́ mọ̀ ẹ̀mí ojú ogun la wọ̀ anybody ló lè lójú ogun. sim sọ fún òsọ bẹ́ẹ̀ mọ̀ ìtí ọba ní ìtí ọba lóko èèyàn ló jẹ́. ọmọ fọgẹ́ lẹ́fù bàbá fọgẹ́ lẹ́fù fọgẹ́ lẹ́fù. ẹ wá ẹ wá ẹ wá ọ àdúgbò <laughs> rèé obìnrin hmm. bí ọkùnrin. tábà porí akọni àfidálálẹ̀ gàràgà. olóòlù tó bẹ̀ obìnrin mẹ́ta oríṣiríṣi ara ló kọ́wọ́ ẹ̀. tábà porí akọni àfidálálẹ̀ gàràgà. obìnrin bí ọkùnrin mẹ́ta. Àdùkẹ́ kí ló ṣẹlẹ̀. wọ́n máa lóyún yẹn ni mo gbé lọ sílé mo ń bọ̀ lọ́nà ó pàdé àwọn ọmọ ìyá yín. àwọn ekelebe àwọn ọjọ́. kí ló wá ṣẹlẹ̀. eré ọwọ́ lásán ni mo bá wọn ṣe nígbà tí mo rí wọn. àdúyẹ. yàrá yà. bí láì sí ọ̀nà àdé chris. àdùkẹ́ tó o àgbàwo ni ẹ o àmọ́ ṣé o rò bóyá nǹkan tó ṣe yẹn ṣé kí ló lè tó dáhùn àyè padà kí ló tó gbé lọ́lé a ti ń dúró dẹ̀ níbi látẹ̀kùn náà. question méjì ló béèrè àmọ́ ìkànnì máa dẹ lóhùn bẹ́ẹ̀ mo ń lọ lọ́nà mo pàdé bọ̀bọ̀ kan ó dúró ṣe é wò gbogbo ọ̀rọ̀ èkìkìdá jẹ́ ni gbogbo ara ẹ̀ látòkè délẹ̀ èkìkìdá yìí ni mo wá wò mo wọ ibi tó wọ̀ lọ mo make sure wípé ibi tó wọ̀ mo tẹjú mọ́ kókó mo take time mi mo wo ibi tó wọ̀ lọ mo wá realize wípé ibi tó wọ̀ lọ yẹn ibi tó tutù ni next operation wa tí ò bá gba a lè wọ ọbẹ̀ lọ ká lọ mú mi. àwọn jẹ́rìí àwọn jẹ́rìí. fìlà ìdẹ́ ìgbóná àìjẹ́pọ̀mọdé ah, ìlú ògùn kan nìyẹn o ẹ́ ó dẹ̀ sọ ó ládìgún jalè lòun ó dàbí pé ó dàbí pé mi ò gbọ́ rí pé èèyàn kan sọ pé á jalè àbíkọ́ tẹ̀sán kó bóyá lè kọjá àbíkọ́ rí ìgboyà burúkú ah! ó kò dédé ṣe píà píà ó lè disapia irú agbára wo irú agbára wo wo agbára tó o ní gangan ẹlẹ́dàá ẹni mo dìbò yìí orírun ẹni mo dìbò yìí mo fẹ́ mọ̀ irú agbára tó o ní tó o fi halẹ̀ tó o fi jẹ̀kùn lọ́kọ́ gbùgbọ́ lọ́kọ́ ìwọ ṣe píà agbára ọgọgọdọ ni tó o fi mú fìlẹ́ńkẹ́ fìlẹ́ńkẹ́ ní wọ wò mo fẹ́ mọ agbára ẹ̀yẹ gọgọ ó yà ṣe píà ṣe píà ṣe píà ẹ. ṣé kò lè Ah kò ní dáa fún babaláwo ẹ̀ bí wọ́n ṣe sọ́ọ̀tì láì sínú ẹ̀ kò yẹ kó tó rárá eh? eh? ah! ah! fìlà ìjọ ah! kò ní dá bẹ́ẹ̀ dẹ́ gbòógì ọmọdé yìí ló gbó ẹlẹ́dẹ̀ ni mo sùn nílò yìí kọ́ bí ẹja ẹ wọ́n ní bóyá ìgbà aláwọ̀ funfun tó bá rù á jẹ́ kiri ọrùn àwọ̀ adúrò. <laughs> bèrè wá jọrọ kù níwọ̀n ó bá dàbí pé ó bá dàbí pé wọ́n lù ábà lórí ẹ̀yìn. mo jẹ́ ah, bí ìdán o àwọn bẹ́gà máa ń sì jẹ́ lórí ẹ̀yìn olórí burúkú ó lè ṣe bíà ah, àwọn kan wà tí wọ́n ń rí dánwò nínú ayé. mo dárò olórí burúkú dé yín ah! ẹ̀yin rè fìlà tí mò ń jó ó yọ kó òròpò jẹ yín òròpò ah, olórí burúkú yẹ ẹ̀yin kọ́ ló yẹ kó di òkúta ló yẹ kó di ṣé wọ́n gbọ́ tí wọ́n sọ pé tí ẹ̀yin bá forí sòkúta fífọ́ ló ń fọ́ wàláì wàláì tẹ́lá ìsmọ́bìláì tí mi ò bá dín ẹ̀jẹ̀ kọ̀ọ̀kan mi lọ́pọ̀ àlè ọlọ́run burúkú àbí kí n ju ẹ mú. <laughs> má díẹ̀ tó bá ọwọ́ búrẹ́dì màmá pè má pè sáré búrẹ́dì má fẹ́ jẹ́ kú níwọ̀. Tade. N bò nu. Tade sà. Dadi. Tanu. Bo Amisa. I'm inside inside. Ah, ẹ̀rọ sà, ẹ̀kọ́lé sà ẹ̀pẹ̀lẹ́ sà kí ló ṣe ní long story ni mi lè sọ fún yín bí tẹ wà yẹn ní láti súnmọ́ mi. ọwọ́ dúró dáhùn tó kù rẹ̀. no no no no. ọwọ́ adọ́ọ̀gì sínú bí. Ah, no ah, ṣé ìgbà ìgbà tó ní ìyọ̀dà mi ṣe máa dọ́ọ̀gì sí nígbà. àwọn kú náà ẹ bá lọ. wọn lọ. wọn ní ẹ máa bọ̀ mọ́ dọ́ọ̀gì ni ẹ máa ah, lọ ẹ ṣáà máa bọ̀ nulẹ̀ sà. lọ́kẹ̀ wọn lọ bí kankan. Oh, thank you sir. wọ́n bí àti ní ìrẹ́tù. no àwọn community ti ń sọ àwa military àdúgbò ìlẹ́nu wọ́n láwọn èsì sẹ́wà bíṣẹ́ ìwọ lọ́lọ́run mú wá pé mi ò fi ìgbà promotion báyìí kò yọ nísìn ah, <laughs> ọ̀sẹ̀ lẹ́yà káàkiri ni. ìrọ̀ ìrọ̀ ìrọ̀ ní ọ̀nà sà ìrọ̀ ẹ̀ má ṣe báyìí má ṣe báyìí. kiri ẹ má nà mí nìkan ẹ má nà mí nìkan. ọmọ nínú lè ní nǹkan ní. ẹjọ ẹjọ má ṣe báyìí má ṣe báyìí. sẹ́ni ẹ̀yọ́ gidi màá ní mi mo nílé o mo ní mọ́tò ọgbọ́n o mọ́tò ni mo gbé dàdúgbò igi tó ń kàdánwò o ṣé èmi làwọn olórin máa ń kí tó máa ní jí tó máa ní jí àdéjàre àdéjàre justice àdéjàre justice àwọn olórin tó ti kì mí ti pọ̀ gan ọlọ́run èmi ni èmi ni ẹ wò dáadáa i'm a very very very comfortable man. ṣé wèrè kan mọ wọlé tì í. kò ṣe wèrè tó dẹ̀ mí bíbá ni wèrè. ọ̀sọ̀. ọlọ́run ẹ̀fọ́ ọkọ mi mo wà òkè. tára mi bá gbóná stress tí mo ti pass through ní bí five hours ni mo ti wà níbà oníbàárà kan ni mò ń wá oníbàárà yẹn wọ́n dẹ̀ ni ó ń gbénu uncompleted building yìí ó ní mo torí ẹ̀ wá sí bíbá yìí ó yẹ kó ti yẹ yín sà torí pé ọmọ yorùbá ni ó ní ṣe pẹ̀lú ayé mi gan. oníbàárà ń lọ wá wá tó fi wá pàdé wèrè. bẹ́ẹ̀ oníwèrè yẹn fi wá dé mi ìwọ sọ fún tán wá wá ni. ṣé wèrè ni. ẹ wèrè ni ó ti pẹ̀lú mi gan ó ti sọ́fà mi gan ẹ wo bíbá yìí náà ó ya wèrè ni i'm telling you ẹ má jẹ́ òkà ọmọ bí kó má lòdì yìí bó ṣe dèmí àwọn méjèèjì máa jọ sọ́fà ni. <laughs> wèrè kan lè dá wa. ẹ kọ́ mi lẹ̀ lọ́sàn. àwa mílítírì. ẹ mi lẹ̀ sà. kìsìkìsì. ọkùnrin mílítírì ẹjọ ẹ mi lẹ̀. i'm am i safe. wọ́n bọ̀ o ọ̀rẹ́ mi ọ̀rẹ́ ọ̀rẹ́ mi. Mm-hmm. mo ṣe ọ̀rẹ́ mi àmọ́ wá ọ̀rẹ́ mi ìgbà olóra mọ́tò tó sọ fún mi. ṣẹlẹ̀ <laughs> eh. wọ́n fi ṣe mí lànà ni wọ́n fi compensate mi ṣé o mọ̀ pé last election mo kà pé gan tí mo lẹ pósítà máyà tí mo lẹ́ mọ́ káàkiri tí gómìnà yẹn wọlé báyìí ó gbélé fún mi ni mo lélẹ̀ kéré ó ló máa gbé trailer sixteen tires tó máa gbé fún mi màá dúró sí others corner màá máa drive. Hmm. Eh? ó dáa a máa wẹ̀ o. ṣeré a máa wẹ̀. yes o máa wá sí apartment mi wàá kó àwọn rẹ̀ dání pẹ̀lẹ́ lẹ́yìn wà á kówó dání. ẹ eh, máa kó wá. a sùn a eh. rice a rice. mo ti gbọ́ <laughs> a máa see you see you see you. ó dàbọ̀. ẹ kí ló mẹ́yìn tẹ̀ ń tọ́jà mi ló mẹ́yìn tẹ̀ ń tọ́jà mi nì kí ló ṣẹlẹ̀ mo ti kú mú ewa yìí mo ti kú. ẹ ti kú kí ló pa yín kí ló ṣẹlẹ̀ kí ló ṣe ṣe mr show kò ń dàyàn láàmú. òun ló ni mọ́tò yẹn. show kò ń níyàn lára kò ń dàyàn láàmú kò sí kankan fún yàn jẹ́jẹ́ ẹ̀ báyìí ló máa ń lọ. ibi ni mo gbé mọ́tò sí ọ̀sẹ̀ ìjọ lójú ah, ah, ẹ̀yin tó bá ń gbà tí mi ò ṣe ọmọ kékeré ibi ni mo gbé mọ́tò sí mo dẹ̀ wọlé báyìí bí báyìí náà sọ pé wà. wo bí àsìkò tí ń lọ Ah. n tèmi fẹ́ se pọ̀ gan ìwo ló jẹ́ ológun jù sọ́kọ̀ tó ń wá ẹ̀ lọ jẹ́ ológun jù àbí ọ̀dọ̀ oníbàárà tó ní mú ọ lọ. ẹ wò sàn ṣe rí ọ̀dọ̀ oníbàárà yẹn jẹ mí lógún ṣùgbọ́n nǹkan kan wà nù ọkùnrin tí mo ní láti mú lọ bẹ́ẹ̀. à ìkan lọ fọwọ́ mu. mo ní láti ló yẹ kó yé yín sà ó ṣe pàtàkì. ọ̀pẹ láyé ojú rò ní ríbi ìkan lọ́ mú bẹ́ẹ̀. méjì kankan ò ṣe mú méjèèjì méjèèjì ni mo nílò tí mi bá rí nǹkan yẹn múnú ọkọ̀ yẹn mi ò lè lọ sọ́dọ̀ oníbàárà yẹn. àwọn tá a mọ sọnù bẹ́ẹ̀ bá ti sọ fún security ti ń bẹ ládùúgbò pé ẹ gbọ́kọ̀ wọlé àwa náà ti mọ bá yín sọ kí làwọn àti. ètò ah, eh, ṣé mọ́tò wa lè disappear àbí téèyàn tẹ́ńgbà tí mọ́tò ń ṣe. káre. mọ́tò mi ni o mọ́tò mi ni yẹn. ọkọ rẹ rè. mọ́tò mi ni yẹn mọ́tò mi ni yẹn. Ah, ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi. mo ti rí mo ti rí don't run níbi. excuse me excuse me. sàmì kọ́ àwọn náà ni mo bí wá mo ti ti shop. ṣé ẹ yí ò tìjú ẹ kì í sùn so tí èèyàn bá fẹ́ rajà ní store tẹ̀lé rí pẹ́lẹ̀ ti ṣú ṣe é gbọ́dọ̀ wá bíríkì store ilé ti ṣú náà torí ilé ti ṣú náà èmi ò ra kankan àwọn kí ló fẹ́ rà kí ló fẹ́ rà kí ló fẹ́ rà kí ló fẹ́ rà. èmi tí ó jalè ẹ̀kọ́ property kan wọlé tiẹ̀ gbọ́nà yẹ ojú rẹ̀ mọ́ bàbá mọ̀ pọ̀ gbọ́kọ̀ rẹ̀ kò ní ọgbọ́ngbọ́n ni gbogbo nǹkan gbà. breakfast ọ̀rẹ́ mi rẹ̀ mi àwẹ̀ ọkọ̀ yìí o. ọkọ̀ kan lélẹ́yìn kẹnu. kẹnu àwẹ̀ kẹnu yìí náà àwẹ̀. máa yà kó bá mi. wèrè olójú náà. ẹ àlékún kan máa jóná tó wà nù ẹ àtàwá. ẹ àlejò náà mọ fọkàn gbà ọgá jù. kò lè sí nǹkan kan wèrè olójú náà kò lè jóná. fọkàn. <laughs> you are welcome ah. you are welcome I will àwẹ̀ kenú láìpẹ́ sọgbọ́. go gbọ́kọ̀ rẹ̀ kọ́ tètè mọ́ lọ́bi tó náà lọ. kọ́kọ́rọ́ lọ́wọ́ mi kọ́kọ́rọ́ wà lọ́wọ́ ẹ̀ sà á. kọ́kọ́rọ́ wà lọ́wọ́ ẹ̀ sà á. kọ́kọ́rọ́ wà lọ́wọ́ ẹ̀ sà á. Eh. ẹ̀rí gbàǹkan rẹ̀. Ah ṣé ẹ̀ ń tó dè mí níbi tí ẹ ti bá mi ẹni máa lọ gba ọkọ̀rọ̀kọ̀ lọ́wọ́ ẹ̀. ìgbàjú kan ni ọjẹ. ẹ má ṣe bẹ́ẹ̀ torí ọlọ́run ẹ help mi délẹ̀ ẹ jọ sá. <laughs> èmi mọ̀ bí sí ju gbogbo ilé ìlú báyìí ọlọ́run. ẹbí tó tiẹ̀ ń bà mí bí ṣe wà ẹ́ o eh. ní pé gbogbo nǹkan tó wà nù ọkùnrin yẹn tí mo sọ pé mo fẹ́ lò láti lọ rí wèrè tìbí kó tiẹ̀ má ti lọ mẹ́sẹ̀ up kó má ti lọ dànù àbí kó ti lọ ṣe máyàmáyà. lọ́rọ̀ kan kí n túbọ̀ wọlé ti wèrè báyìí. ìjọ torí ọlọ́run sá ìjọ ẹ jọ torí ọlọ ẹ wo mo promise ní kankan sa mm. mo máa dùn yín nínú. Ah, èmi kẹ́ ẹ ṣe tèmi fọlọ́run ni èmi ṣe tèmi fọlọ́run mọ ni ọ̀dọ̀ àgùnbọ̀ ọ̀rẹ́ mi rẹ̀ mi. ẹ ṣe ìjọ torí ọlọ́run á fún yín ṣe ẹ má jẹ́ kó dé yìnbọn bọ́ọ̀ yẹn ya wèrè o. wọ́n bá rí ọ̀rẹ́ mi. ìta bá fọgbọ́ báyìí lọ fọgbọ́ ìta fọgbà lọ gbàgbà ọ̀rẹ́ mi my friend. my friend. tani ọ̀rẹ́ mi rẹ̀ mi. <laughs> èmi náà ni ẹyẹ méjì ìjàsà ọ̀rẹ́ ní rẹ ni ibo nìkan. Ah, ó dàbí kọ́ ọmọ mi gangan ni ebi mi rẹ náà ni. sí. òṣèré burúkú ń fa breakfast ń fa ń fa sìgá lálẹ́ olóhùn jẹ breakfast máwọn rí ọlọ́wọ́ ajé ń bọ́nu pọ́blẹ́mì màá mọ̀ mọ̀ múra wá báyìí jọ kan ni màá wá fẹsẹ̀ wọ́n náà wọ̀n nígbà tí wọ́n mọ̀ pé mi náà ń ṣòbìnrin ọkùnrin akọ ọkùnrin dẹ̀ ni mí ìwọ ló ní ìdáwó lè wá fọ́ báǹkì mi tẹ kó gbogbo owó tẹ kó dollars tẹ kó pounds ìwọ ni àbí ọlọ́mú ẹlẹ́yìn. ìjọ farabalẹ̀ mi ò ní talent ah security mi ni àwa military ah sọ̀rọ̀ lójú mi wo this is my real face o. ọkọ mi náà ti mọ mi. Ah, mo bọ̀ rí ah, àgbàlagbà ni mo ń ṣerú ìwọ̀n mi. mo bá ń gbẹgbẹ mo rò pé wọ́n lọ ká dùn mí rù. sọ mọ pé ìkànnà làwa méjèèjì wọn ní ayé ẹ mọ nà bọbọ yẹn ara wa ni ara wa ni bọbọ yẹn ẹ ẹ ẹ ẹ ọsẹ ọsẹ mo mọ pọ́ọ̀sì sọ́ọ̀bù ọ̀rẹ́ mi ohun ele. má tọwọ́ bó ṣọ́ má sì sọ má fọ gíláàsì ele. ilé nǹkan yìí nǹkan dúdú yìí. ẹ ele. òun ni mo fẹ́ ra. mo fẹ́ ra gold. mo fẹ́ mu gold. mo fẹ́ ra ni. mo fẹ́ jí gold. mo fẹ́ ra ni. sórí ilé ìjọwọ yìí gold tí mo bá fẹ́ tà fún yàn ten thousand dollars ten thousand US dollars ó wá jẹ́ pé tá a bá fẹ́ ṣe lówó tí wọ́n ń bì á wá bọ́ sí five hundred naira five hundred naira. ó dẹ̀ pọ̀ ìwọ́dẹ̀ ní tálíkà ni ẹ ò lè ní láíláí. owó ti pọ̀ jù. ẹ ò lè ní. Ah, owó tí wọ́n fi ro díndín ìlú kan nù five hundred naira tọ́tán bó láti wá sí báyìí. ẹ <laughs> máa wò bí dàkún ọ̀rẹ́ mi wò èmi wá lówó kan lọ́wọ́ owó àwọn ìlú ni kò yọ nìsín. eléyìí kò jù. ó sì mọ̀ jù ó sì mọ̀ jù yá yanjú ilé náà wò nǹkan ẹ̀ sí mọ̀ nǹkan. eléyìí pọ̀ ìwọ náà ni ẹni ńlá ní ìṣe nǹkan láì wọ́n náà lè tọ́ sí ẹ̀rọ amúmi mú wa mú wa ọ̀tún ń fọ. ó lè fọṣọ ó lè fọṣọ ó lè dáadé ó lè dáadé. mo yọ kí ló tún kù mo ti fún ọ lówó. ọkàn mi sọ kó ṣètì mi. yé bàdá ara rẹ. bẹ́ẹ̀ni o fẹ́ gbà mí. wọlé sí tirẹ̀. o fẹ́ gbà mí wo ó fẹ́ yọ gbàrà dòdò ẹ bọ̀ wọ̀mí wọ̀mí wọ̀mí fún wọlé Thank you gbogbo ẹ̀ náà là á mọ̀ wá ìwà kó wà láwọn wà ní tó bá sọ. yìí mọ̀ dáyà jáyà kí ni. no no no ó rè ó rè ó rè ó rè aṣọ ẹ̀ lélẹ́yìn sá aṣọ ẹ̀ rè ọ̀pá ọ̀pá tó gbé dání jọ̀yẹ̀ rè. oh you're right you're good. ẹ aṣọ rẹ rí. ilé rẹ ilé ẹ gangan lélẹ yìí mo mo ṣú ọ̀pá. ọ bìlífù mi tẹ́lẹ̀. Ah, mo mo ti gbà yín bọ́bá ilé ẹ lélẹ. ibi ní ń gbé definitely ó dà pé tòsí ló wà torí pé ẹ wò ó dà pé oúnjẹ ló gbé kaná ó túmọ̀ sí pé kò jìnnà sí ibi tá a wà ẹ ṣe ẹjọ ìlú kíni ìyẹn kẹ fi pè jáde kó jáde. araba lè jáde. gbígbẹ́ náà ni wọ́n máa fi pè yẹn jáde èèyàn gbé kinní kaná báyìí kò ṣe pé bóyá ó ti túmọ̀ sí pé tòsí ló wà o ẹni táwọn yìí náà gbádùn bíi tiẹ̀ náà ni òun náà lè ti rìn lọ ó lè mọ́ padà wá sí àyè mọ́ bó <laughs> ti jẹ́nu. ọ̀dọ́ òde. yóò dé èèyàn sí. ọ lè dádó tó túmọ̀ sí pé. èmi ò gbéyàbọ̀ wa ẹnu sẹ́lẹ̀ mi náà wà mọ́ sọ fún ọ báwọn community bá gbogbo àwọn ibi tó yẹ kí n ti sọ wọn ò tí ì débẹ̀ ní ìsìn wọn mọ tí ń ṣẹlẹ̀ ńbẹ̀ lọ́wọ́ bàbá wọn ti ń já ṣọ́ọ̀bù ń ṣọ́ọ̀bù báyìí wọn mọ̀ dákun wọn gbàṣẹ lẹ́nu mi o mo ti rí mo ti mú ọ débí ó sì kù sí ọ lọ́wọ́. arákùnrin ṣẹ̀rí ń sìn tìmùtìmù ẹ̀bí màá máa lọ lé tó bá ti di very early láàárọ̀ ọ̀la tó ti lé mo máa mo máa ṣùgbọ́n tí máa bá bíbà ní ọ̀la òun náà mọ̀ pé <laughs> ọkùnrin lọ. ṣùgbọ́n mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o ṣe ṣe bí mo sọ nǹkan kan. kí ni mo sọ̀rọ̀ tiẹ̀ lọ. so um, ṣé àwọn bí mo ṣèlérí kan fún yín pé mo máa dùn yín nínú ọ̀sàkíyèsí nǹkan kan nísìn. kí ni yẹn sọ. bí kéku ó kọjá àbí nǹkan kan. àkọsí ah, kéku kí wọ́n bá wà ń bí báyìí ibi dọ̀tí eku máa wà ń bí. dọ̀tí lóòótọ́. Ah, um, mo ní máa dùn yín nínú. ọ̀sán bẹ́ẹ̀. ó dẹ̀ di dandan kí n dùn yín nínú five thousand naira. yes. sọ̀rọ̀ kí ni ìtumọ̀ nǹkan tẹ́ ṣe. Ah, ìwọ fi yún lẹ bí wọn sọ fún ọ wọn ní pé òdu àlèmí tọkàntọkàn ṣé ìwọ tó ń rìn kiri láàjì tó lọ wá yàn káàkiri ìwọ tí wèrè rí tó bùṣọ ṣé mo mọ owó ẹ̀dá tí wọ́n fúnra rẹ jẹ́. ẹ oh. ah! trust mi yẹn. Ah, èmi kò trust ara mi trust ẹkẹ wọn trust ara mi mo ti wà yìí wọn mọ tí mo lè ṣe láàrin ìṣẹ́jú kan báyìí. èmi dẹ̀ trust yín o. wọ́n trust mi o wọ́n trust mi rárá rárá ṣáà tètè mọ́ lọ ní o. ó ti gbọ́ arákùnrin wàá mú furasí o kí ló ń ṣe ẹnu ẹ. fífura sí mi báwo. mú furasí ọjà rẹ pọ bí bá tún lè fíìlì àwọn nǹkan tó yẹ kí fíìlì kára mi nìyẹn inú kí n bọ́ ládà àbí kí n fi nǹkan kí n ta ilé pè. ẹ bá ṣe ṣe máa ta mí lépè èmi àti ìjọ wà bíbá yìí mo fún yín lówó ṣé mo yẹ ni mo fi ṣe. ẹ tó lọ fún mi lówó irú spirit wo ni wàá tẹ̀lé o káàkiri mo kọ́kọ́ fún wa pé eku tẹ̀mí lẹ́sẹ̀ n ò rí ku nǹkan mú mi nídìí n ò rí èmi tó lọ lọ́tún fọwọ́ rẹ mú kí wọ́n sọ̀rọ̀ gẹ́gẹ́ wo ara rẹ lọ trọ́ọ̀sì. yé wọ́n ti yẹ sí o wọ́n ti yẹ sí o. ìwọ what is that abeg what is it abeg. rí yìí burú rí yìí dàrú ìyẹ ìyẹ lẹ́mọ́ bá rí ẹyẹ ẹyẹ gogogogo bí ìdàgbò yẹ jẹ́ igi jẹ́ rí. màá sú ẹ. mo ti bá yín gbé lọ sí orí tèbò ní bedroom sir. okay sọ. ń pa mí sára ń pa mí sára ojú tí mo wò yìí inú yóò dùn inú yóò dùn wọ́n ṣàkíyèsí ẹ̀mí ọ̀bẹ ṣe wọlé tínú yóò bá dẹ̀ dùn ah irú mi kí ni mo fẹ́ máa jẹ́ kí mo fẹ́ máa dùn ṣe láyé ọlọ́run mú mi dùn àdúrà tí màá ṣe náà ni pé ọlọ́run tó fi ìfàyàbalẹ̀ sílùú mẹ́dínà yóò fi ìfàyàbalẹ̀ sílùú ọkùnrin he did not sirat three mistake him ọba àfinimọ̀nà ni ọlọ́run ọlọ́run wà fi mọ̀nà látàtà kù sí náà mọ́ra mọ́túlá ẹ ẹ rí ẹ ẹ má jákun ní orí ọlọ́run orí ọlọ́run fẹ́ èdè tán àdúrà kan tó tún wá wá sí ilé mi tí ohun mi kì í ṣe fún yín pé gbogbo tẹ bá ti ń lò báyìí yóò máa jẹ fún yín pẹ̀lú òun lọ́dọ̀ ọlọ́run mo ń ṣe àdúrà náà fún yín náà ni mo ní pẹ̀lú ògùrọ̀ tẹ bá ti ń lò báyìí yóò máa jẹ fún yín torí kó fàyà kún Ọlọ́run ló fi sínú ayé yìí ló máa jẹ́ fún ìpàdé gbogbo lọ́dọ̀ ó ṣe ẹ ṣe ṣe lọ sá ṣe ẹ̀dá kò máa ká ara rẹ̀ fún wa sá ṣe àwọn ayé bá wọn. ipa máa jẹ fún. dọ́gà <laughs> dọ́gà. <laughs> ó gọ̀. kẹ́lẹ̀ mìíràn wọn. mo ń sọ tèmi fún ẹ o tí nǹkan bá ṣẹlẹ̀ sí ẹ mi ò ní bẹ́ẹ̀ dá sí i o. ẹ dáadáa tó bá ká iná ni òkè tó mọ mi. kó tí wọ́n ń béèrè ní ọwọ́ ẹni kó tàlàyé. bẹ́ẹ̀ méjì ṣèjọ máa ń wà inú mi máa ń dùn orí mi máa ń wú pé ah ìfẹ́ rèé girl yẹn ọmọ ṣẹ́ ẹ. ọmọ ṣe you just fight for me at any time and you do whatever you want. what the hell I still remain your wife Mrs. Fisayo. ẹ fẹ́ tempt me àbí ẹ eh? It tempts me. are you stupid. bí idán ó ń kù bí ojú. ó ń jẹ́ bí idán ó ń kù bí ojú. ó ń jẹ́ bí idán ó ń sán bí àrá. ó ń jẹ́ bí idán ó ń sán bí àrá. ó ń jẹ́ bí idán ó là bí oòrùn. ó bí idán ó là bí oòrùn. jẹ́ bí idán jẹ́ bí idán jẹ́ bí idán. àwọn kan wà tí wọ́n ń pidán wò nínú ayé. ká ní àwọn kan wà tí wọ́n lè sọ gidi mọ́tò. a ní àwọn kan wà tí wọ́n lè sọ pẹ́ni tó ti rí kó má rí mọ́. àmọ́ ọlọ́run ọba ò tóun nìkan ṣoṣo ló lágbára ló lágbára ò lórí ẹ̀mí olúkálukú òun ló lè ní kẹ́ni tó ti kú. ó jẹ́ bí idán òun kù bí ojú. ó ń jẹ́ bí idán òun kù bí ojú. ó ń jẹ́ bí idán òun sán bí àrá. ó ń jẹ́ bí idán òun sán bí àrá. ó jẹ́ bí idán òun là bí òrùn. ó jẹ́ bí idán òun là bí òrùn. jẹ́ bí idán jẹ́ bí idán jẹ́ bí idán. a jẹ́ bí idán òwe. ó jẹ́ bí idán òun kù bí ojú. ó jẹ́ bí idán òun kù bí ojú jẹ́ bí idán ó sán bí àrá. ó ń jẹ́ bí idán ó sán bí àrá. ó ń jẹ́ bí idán ó là bí òrùn. ó ń jẹ́ bí idán ó là bí òrùn. jẹ́ bí idán jẹ́ bí idán jẹ́ bí idán. àwọn kan wà tí wọ́n ń pidán wò nínú ayé. a ní àwọn kan wà tí wọ́n lè sọ gidi mọ́tò. a ní àwọn kan wà tí wọ́n lè sọ pẹ́ni tó ti rí kó má rí mọ́. àmọ́ ọlọ́run ọba ò tóun nìkan ṣoṣo ló lágbára ló lágbára ò lórí ẹ̀mí olúkálùkù òun ló lè ní kẹ́ni tó ti kú.